Yinka Barnes lórúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin tí mo gbà lálejò lónìí wínrínwínrín wínrínwínrín wọ́n jẹ́ òǹkọrin wọ́n ń sun ìjálá bẹ́ẹ̀ ni wọ́n ń kéwì mẹ́ta wọ́n kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ orin ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n sì ti gba oyè ìkíní ìpele kíní ti kejì ni wọ́n wà lẹ́nu ẹ̀wọ̀n lágbára Ọlọ́run ó sì ní àṣeyọrí wínrínwínrín ni mo gbà lálejò ẹ má gbàgbé ní tí mo pè lákòrí ètò tòní ni ìyàtọ̀ tó wà láàárín ewì àti ìjálá méjèèjì làwọn sì ń ṣe wọ́n tún kọrin bàbá wa mú ẹnu lé ọ̀rọ̀ kan nígbà tí mo ní púpọ̀ àwọn tó kàwé tó kàwé gboyè wọn á fẹ́ máa wọ aṣọ àwọn ará òkè ọ̀hún ṣùgbọ́n ẹ̀yin ń kó wà aṣọ àwọn bàbá wa ni hmm. ẹ̀gbáṣà yorùbá níyì ẹ̀gbẹ́ lárugẹ hmm. kí ni tó fà ẹ mẹ́nulé ẹ mẹ́nubà lẹ́ẹ̀kan ah. ẹ parí ẹ̀ ká tó wá wo àkórí ìtòlú. ẹ ṣeun atọ́kùn ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹni tó bá sọ ilé nù òun ló sọ àpòyàkọ́ àwọn tó jẹ́ ọ̀gá wa gan nílé ìwé ní yunifásitì wọ́n gbà wá níyànjú wípé ohun tó jẹ́ orin tiwa ohun tó jẹ́ àṣà ti tiwa ká máa gbé ní arugẹ ẹ jẹ́ kí n sọ ẹ̀kọ́ fún yín sà ọ̀pọ̀ púpọ̀ nínú àwọn òyìnbó wọ́n wá sí ilé wa láti wá kọ́ orin tiwa hmm. òyìnbó kan wá ó sì pa orúkọ rẹ̀ dà hmm. sí Àyànwálé ẹ pé kí ló wá kọ́ gangan. Hmm. lóyìnbó gangan wa kọ táwọn táwọn ọmọ yorùbá kan sáré tọ̀ tó fẹ́ dàbí tiwọn. ẹ pé kí what what is this ẹ̀yin ọmọ yìí dùrù tẹ́ ń play yìí ẹ kí tẹ́ ń play ó tó gẹ́ ẹgbẹ́ tiwa náà lárugẹ àwọn iléèwé kan wà nílẹ̀ tàwa yìí lórílẹ̀‐èdè tàwa yìí tó jẹ́ pé àwọn ohun èlò orin tiwa musical instrument tó jẹ́ tiwa wọ́n ń gbé lárugẹ hmm. ó ṣe pàtàkì fún wa nítorí tá a bá máa ṣe gbogbo àwọn nǹkan báyìí a rí wípé gbà tí a bá máa fi rí ìgbà díẹ̀ sí gbogbo àwọn nǹkan báyìí ó ṣeé ṣe kó parun gẹ́gẹ́ hmm. bí ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé òòṣà tí a bá ń ṣe tágbàlagbà ń ṣe tó ń lé ọmọdé sẹ́yìn ah, ìyẹn padà ìyẹn padà kúrò ń bí irú òòṣà bẹ́ẹ̀ wọ́n ní kì í pẹ́ parun. ìdí rẹ̀ tá a fi mú àṣà àti yorùbá ló kúkú dùn lóríṣun tẹlifíṣàn nítorí wípé àwọn ò fẹ́ kí hmm. àṣà ó tọ̀dọ̀ tiwa parun. orúkọ wa gan orísun orísun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni the source ni ìpìlẹ̀ ìpìlẹ̀ ibi tí nǹkan ti bẹ̀rẹ̀. ibi tá ṣàpè hmm. sí la wà yìí. <laughs> ọwọ́ oníyẹ ẹgbà ẹgbà ẹgbà kò ní bàjẹ́ òfin láṣẹ ọlọ́run. ẹ jẹ́ wàá wo ohun tí a fẹ́ gbé hàn lórí ètò tòní gangan púpọ̀ èèyàn mọ ẹwẹ́lẹ́wẹ́ hmm. ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni wọ́n mọ̀wé lówè wọ́n mọ yàtọ̀ láàrin ẹ̀sà wọn ò mọ yàtọ̀ láàrin ìjálá hmm. wọn ò mọ yàtọ̀ láàrin ewì hmm. ẹ̀yin ò pẹ̀sà hmm. àmọ́ ẹ̀ ń kéwì ẹ̀ sì ń sùn jálá ẹja wo àtìmọ̀yìn lólórin náà àmọ́ ẹja tu ìyàtọ̀ wo ló wà láàrin ìjálá àti ewì kí ni ewì kí ni ìjálá ẹjọ́ yẹ wọn lé. ẹ ṣeun atọ́kùn ṣe bọ́mọdé ò bá mẹwẹ tí ò mọ̀wé tí ò mọ̀wé àjẹwẹ lọ́tún jẹ́wọ́ ìsúnsì òun rèé o. bẹ́ẹ̀ni <laughs> tó tó ṣe bí òwe yìí bàbá wa ẹ̀yin bàbá wa. Ah! kíké là ń kéwì. kíké là á kéwì ó de ní. sísun là á sun ìjálá. kíké là á kéwì. sísun là á sun ìjálá. bóòlù àti wa ń kéwì bóòlù àti wa ń sùn jálá. ọ̀rọ̀ ẹyọ kan tàbí kí a sọ wípé gbólóhùn tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ kan a lè hmm. fi ṣe àpẹẹrẹ lákọ̀ọ́kọ́ mo kí oríkì ìdílé tiwa. lẹ́ẹ̀kan. mo sì lohun ìjálá. Hmm. ìjálá máa ń já tò láti bí ọ̀rọ̀ tí a ti sọ ìjálá ó ń já tò. ewì ìjá tò. ewì ó ń já tò. Hmm ọmọ aláṣẹ àlẹgbẹgì ọmọ ọkú bàbá nínú ọrùn ọmọ igi kan igi kan ọmọ igi tó ṣubú lọ́jà àti òòlè dìde àwọn bàbá tóbi bàbá ńlá bàbá tíá wọn dáṣọ wọn èrò gini ilẹ igi ńjọlá gbé ìró ọmọ ẹgbẹ ẹjì ìgbò ìjálànà. ẹja mo báyìí ètò bàbá ètò rèé kábíyèsí àwọn ètò àtàbàtúbú ńlatọ́kùn ètò lórí Orísun tẹlifíṣàn lórí Orísun ìkànnì táwa yìí ẹ wá bá ń fi sun ìjálá láàrin ìṣẹ́jú àáyá. ètò bàbá ètò iná lẹ̀ ń gbọ́ tó wọlé dé wẹ́rẹ́ gbogbo yín pátá ẹ̀ mà àkú kalẹ̀ àtàbà àtúbù ìlàtọ́kùn ètò tí ń bẹ lórí ìkànnì yìí gbogbo yín pátá mo kí ẹ ò ní ṣìṣe lágbára lọ́wọ́ olúwa ọba mímọ́ ọba tó dá gbogbo wa ọba akẹ́kẹ́lu kẹ́kẹ́ ọba kẹ̀kẹ́lu kẹ̀kẹ́ àtàbà túbú oh. lágbára lọ́wọ́ ọba mi ọba akẹ́kẹ́ ń kẹ́ oh akẹ́kẹ́ ǹkẹ́ akẹ́kẹ́ ǹkẹ́ ọba tí kẹ́ ní tiẹ̀ láìmọye ọba tí kára ilé tí kára oko ọba tí kẹ́ni tó wà lẹ́sẹ̀ kùkú tí kẹ́ni tó wà alọ́nà tó sì èmi a máa wí pé ìbà ọlọ́run ìbà èèyàn bí ò bá síṣu kí la pè yán àtàbàtúbú. ètè tiẹ̀ bàṣírí oyin kójú ó lè gúnrẹ́ bí ò ṣe tẹ̀ ń bẹ̀ bí ìṣẹ̀lẹ̀ èèyàn máa wò ó wáyé. bí ọ̀rọ̀ ọ̀gá mi kábíyèsí òwúrọ̀ láwa. bí mọ́tò tí ò ní bọ́ ń bá. ẹ wo bá a bá ń sọ̀rọ̀ nípa àpẹẹrẹ tìjálánù ewì wà kọ́ ewì kíké là á ké ewì. bó ẹ wá ké ewì atọ́kùn ètò rèé àtàbàtúbú ni ètò bàbá ètò ńlẹ̀ ètò yìí hmm. lórí Orísun kan náà ẹ wá bá ń fi kéwì kan. ètò bàbá ètò lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ lórí Orísun ìkànnì tó gba gbogbo ayé pátápátá tó atọ́kùn ètò ńlẹ̀ mí ń kí lọ́wọ́lọ́wọ́ ìjẹ̀ṣà rèé ìjẹ̀ṣà tí ò rí di ìṣáná ilé ní bàbá yín tí múná roko ẹ̀ rí nǹkan kan ni. atọ́kùn ètò ń lèmi ń kí lọ́wọ́lọ́wọ́ àtàbàtúbú ẹ mà kú ètò gbogbo ẹni tí ń gbọ́ wa pátá ìbànújẹ́ ayé òní kàn yín ẹ òní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ olúwa ọba tó dá gbogbo wa pátápátá ọba rẹ̀ ọba mi ọba kẹkẹlu kẹkẹ ọba kẹkẹlu kẹkẹ hmm. ọba tèmi lọba àkẹkẹ nkẹ ọba tí kẹni tiẹ láì mọye mọrímọrí ńlá ọba tó mọrí gbogbo wa po ọba mi òkè tó fètè dígàgá yín torí kéyàn má wà níwòwò hmm. ọlọ́run ọba mi ẹ̀rù ọlọ́run ọba mi ọ̀rọ̀ ọba mi àná ọba mi òní ọba mi ìjẹta ọba tó ń ṣohun gbogbo àní nígbà gbogbo fẹ́ni gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo wíníwíní tí ń bẹ lójú ago ọba mi òjò ní gbogbo ilẹ̀kílẹ̀ ewì nu. ibi tá a wá bọ́rọ̀ ọ̀hún dé darútọ hmm. ọmọ tí ń wò wá nílé tí wọ́n mọ̀ yàtọ̀ wípé kíké làákéwì sísun làásùn jálá ìjálá máa lọ pẹ̀lú ohun òkè lọ́wọ́ sísun tí ń já tó ìjà ìjálá tí ń já tó bẹ́ẹ̀ léwu ọmọ àlọ́ lóhun àárín tí máa rò dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ọlọ́run ọba mi tó wá kó méjì sínú èèyàn kan bóun ni mo fẹ́ kẹ́ báǹkì láàrin ìṣẹ́jú kan bàbá wa wínrinwínrin òun dà. alágbára ńlá o ọba mi ẹrù bàbá mi ọ̀rọ̀ bàbá mi ìmọ̀. ibà ọba àwọn ọ̀jọ̀gbọ́n ọba tó pọ́n júbà rẹ̀ fọ́gbọ́n ọba tí mọ́gbọ́n tí fọgbọ́n ṣọgbọ́n olùdá òye hmm. alágbára ńlá ó mú ọgbọ́n ó fọgbọ́n kó gbogbo ọlọ́gbọ́n sínú ohun tí jágolo hmm. ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ fọgbọ́n bá Elédùmarè jọgbọ́n gbogbo ọgbọ́n ọpátá ṣubú lulẹ̀ ń gbọ̀n pìtìpìtì hmm. èmi ò ríru Olódùmarè yìí rí ọba táyé ń kó fẹ́ bójú wọlé ẹ̀yìn ìkùnlé ńlọba àṣẹ̀dágbàyọ ní láti tóbi nínú agbára ni ọba tó jọba lórí àwọn òkè ńláńlá olúwa ọba mímọ́ ọba tó pera rẹ̀ níwáyà mímọ́ Àtàbàtúbú bá a bá ní ká máa kí Elédùmarè tó dáyé ọba alágbára ńlá arúgbó ọjọ ọba mi òkè tó fètè dí gàgá yín náà lèmi kí arúgbó ọjọ bàbá bàbá mi ni hmm. mímọ́ nínú ọlá ọba tí ń ṣohun gbogbo fẹ́ni gbogbo lọjọ gbogbo ní gbogbo wíníwíní tí ń bẹ lójú ago ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tó fayé ṣèpó tí ti sẹ́ lèmi kí nílá nínú ọlá ni bàbá àgbà. ẹ̀jẹ̀ wá wò wò hmm. ẹ̀rù bàbá òun bà mí hmm. àtọ̀ funfun tó padà wà tẹ̀jẹ̀ pupa tó wá padà dó dídé èèyàn ló jẹ́ kí n kí kábíyèsí ọba abẹ́ẹ̀dùmarè tó tó ọlá tó tó ọlá tó tó ìmọ̀ tó tó òye. ṣe rí àtàbàtúbú bàbá ẹ ti fẹ́ dákin ẹ ti fẹ́ ẹ ti fẹ́ ṣìkìní ọ̀hún lẹ̀kọ́. ẹ wo ṣe rí tá a bá ti sọ̀rọ̀ nípa ilédùmarè ọlọ́run ọba òkè yìí mm. bàbá sọ díẹ̀ mm. ẹ já dalé ni o. Mm ṣẹ́rí <laughs> ah, oh, lágbájá ló mọ Elédùmarè kì àmẹ̀dùn ah. ló mọ̀ ọ́ kì mi ara sọ fáwọn èèyàn mo ní Ọlọ́run dàbí ó dàbí eh, kíní kan tí wọ́n ń pè ní ọ́bjẹ́tì mm. nǹkan tá a gbé síbí mm. níbi tí wọ́n bá wò lórí mọ ibẹ̀ lórí mọ mi ò rí ohun tó wà ń bí bẹ́ẹ̀ni àwọn ohun tí mo rí pẹ̀lú Elédùmarè ń bí òun ní fi sọ̀rọ̀ rẹ̀. ìmọ̀ fi pè látàbàtúbù <laughs> tá a bá bù ú àtàbàtúbù àtúbù hmm. tá a bá bù ú àtúbù bí omi òkun tí kì í tán tí ò ní ọba tí ò láfijọ tí ò ní tán láìláì <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò bàbá ètò mo lérò pé ẹ̀ ń mọ tí ń jẹ́ àṣà ẹ̀ mọ tí ń jẹ́ ewì bẹ́ẹ̀ lẹ́ mọ̀ pé sísun ńlá sùn jálá lóhun òkè tí ń já tó kíké ńlá kéwì ó lè mọ lọ òkè jù kó mọ lọlẹ jù ní ọmọ rẹ dòdòdò ní ọmọ tẹbọ yẹn lára ewì inú ọmọdé wa ti wá mi wẹ lówe ní ìsìn àti mòwe lówe ètò yìí ọtí ìtàn síbi tá a wà yìí o Ọlọ́run gbọ́ àlejò mi ṣì wà ń kalẹ̀ àtún kankan àwọn àlejò ní nǹkan tí wọn ó béèrè lọ́wọ́ àwọn aráalé ní tó máa béèrè lọ́wọ́ wọn ẹ́ bó ṣe máa jẹ́ ìrìn tí yíyá ọ̀gán ẹ wá nǹkan fìdílé à ń bọ̀.